bó ṣe ń lọ náà láṣìwà tẹ bá gbé kúrò ńbẹ̀ pẹ́rẹ́ ẹ sọ kíní ọwọ́ yín yẹn ẹ má gbé kúrò ńbẹ̀ bó ṣe ń lọ lẹ́tọ̀ abala bó ṣe ń lọ lórí pápá náà láwa yìí pẹ̀lú Olúṣọlá Adéníyì ẹyinjú Olódùmarè ọmọ wọn nílùú Ìgbòho ẹyin èmi nìkan kọ́ ni mo wà ń bí kí ló ń ṣẹlẹ̀ lórí pápá ibo ló ń lọ báwo ló ṣe ń lọ ibo ló ń gbà lọ ẹsẹ̀ wo ni wọ́n ń nà sí orí wo náà fi ń jù ú ibo náà ti ń gbagi ibo náà ti ń korí bomi bó ṣe ń lọ lórí pápá náà láwàyè ẹ èmi nìkan kọ́ ni mo wà ń bí mo gbé àlejò kan àlejò kan wá tí a ó jọ máa tàkùrọ̀sọ tí a ó jọ máa fomi jomi toro ọ̀rọ̀ tá a jọ máa fa kò òkun yọ tá a jọ máa yànnà náà bí awo tẹ̀ẹ́ fíní ẹ ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ. ẹ ṣeun olóòtú. ẹ orúkọ yín ẹ̀ gangan ní pàtó. orúkọ tèmi ni Sunday orúkọ bàbá tó bí mi sì ni Anthony. Sunday Anthony ẹ ní inú ká fi ẹsẹ̀ wọn ẹsẹ̀ ẹ abala lórí pápá ẹ agbọ̀n wo gangan lẹ́yìn dì mú agbọ̀n wo ló jẹ́ ti yín torí àwọn ìwé bàbá ní abala lórí pápá ó pọ̀ àwọn kan wọ́n ń korí bomi àwọn kan ni wọ́n ń gbá bọ́ọ̀lù aláfọwọ́gbá àwọn kan ó ní àwọn bọ́ọ̀lù kan tí wọ́n jẹ́ mọ́ jù ra wọn báyìí tí wọ́n mọ́ kọlu wọn ó di gbì ó di gbà abala wo gangan ni ẹ̀yin ti ń kópa. ẹ ṣeun olóòtú abala tí èmi fẹ́ràn jùlọ lórí pápá ni abala eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ìdárayá mo fẹ́ràn ogun ìdárayá lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jùlọ nu ọmọ tí bàbá bí ní eré ìdárayá òun ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orí pápá. ọ̀dà ojú ọ̀rọ̀ wà ẹ̀yin ẹ̀ sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ̀yin o gba sí mi tì í sí ọ ká wo àwọn wò ẹ̀yin ṣé ẹ̀yin ń gbá ni àbí akọ́nimọ̀ ń gbá yín àbí èwo gan torí bàbá tún ní ká sọ̀rọ̀ nípa àwọn tó ń gbá bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ náà a ní àwọn akọ́nimọ̀ gbá a ní àwọn agbábọ́ọ̀lù a ní àwọn tó ń dilé mú abala wo ni ẹ̀yin dìbò nínú. ẹ ṣeun olóòtú ní ìgbà kan rí mo ti gbá a rí mo sì ń gbá àdìsìn ṣùgbọ́n kò dàbí ti àtẹ̀yìnwá mọ́ ìgbà tí mo ìwà níléèwé girama mo máa ń gbá bọ́ọ̀lù dáadáa kódà bí n bá ti dé láti iléèwé báyìí orí pápá yá èkejì nígbà tí mo wà ní iléèwé gíga mo ṣe akọ́nimọ̀ọ́gbá fún department mi ṣùgbọ́n ní ìsinyìí iṣẹ́ ká máa wo àwọn ọ̀dọ́ àwọn ọmọ kékeré ọ̀dọ́ langba tí ń ṣe dáadáa ní agbo ìdárayá ètò ìmọ̀lẹ́pẹ̀ scout àbí agent àti àwọn tí ń gbé ìròyìn lórí eré ìdárayá sí orí afẹ́fẹ́ ní tí mo ṣe báyìí. ó dáa òun náà ni ẹ ti gbọ́ yẹn ó dá mi lójú pé ẹ sọ lẹ́ẹ̀kan ní ìgbà tẹ́ wà ní ilé ẹ̀kọ́ girama ẹ máa lọ ń fi ẹsẹ̀ nù ẹsẹ̀ lórí pápá dáadáa wọ́n nà yín gbà wọn. ẹ wọn ẹ mọ̀ pé òyìnbó máa ń ní you win some and lose some a máa ń nu àwọn kan wọ́n dẹ̀ máa ń nà wá ń gbà mìíràn ẹ mọ̀ èèyàn lè máa jọba lọ ní gbogbo ìgbà ní eré ìdárayá ìgbà kan eh, wà eh. tí o máa borí ìgbà míì wà tó máa nù ẹ́ o máa láti gbà mọ́ra bẹ́ẹ̀. ohun tí mò ń sọ ò tí ì yé yín dáadáa nǹkan tí ò jẹ́ kémi ó gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mọ́ ọ̀dọ̀ bàbá mi tí mo gbé hmm. bí n bá ti lọ gbá bọ́ọ̀lù báyìí bí n bá ti dé àmì ọ̀fẹ́ ẹ̀kú ni hmm. irú nínà báwọn ni kò ń ṣe nínà torí pápá pé kẹ́dílé kan ní a Antonio ibo lọ wá gbà lọ látara ó di gbẹ ó di gbù ó di kù ó di kẹ̀kẹ́. ẹ eh, olóòtú lórí yẹn ṣẹ̀dẹ̀ wá rí nígbà yẹn èmi rí ẹni tí ó mú ọtí inú rẹ̀ yọ sí mi gẹ́gẹ́ bí bàbá torí ńgbà náà tí n bá kúrò ní ilé tí n bá lọ gbá bọ́ọ̀lù tí n bá dé bàbá mi á máa sọ fún mi pé ah Sunday o ìwọ kò ṣàlọ́là ṣùgbọ́n bàbá ò mọ̀ ń pé bójú ìlú ṣe rí kò lè yẹ kéèyàn tẹ pamọ́ ìdí bọ́ọ̀lù gbígbá jù ó ti yé yín so bí a ṣe wá ń tẹ̀ wájú sí ọlọ́run wá ràn wá lọ́ngbà tá délé ìwé gíga ọba fún wa ní ẹni tí ó máa ṣojú department ìyẹn ibi tí èmi wà ní ọgbà iléèwé wípé kí n máa kó àwọn ọmọ department mi ṣòdì lé orí pápá a sì dúpẹ́ náà ọlọ́run fún wa ṣe a gba ọ̀pọ̀lọpọ̀ fẹ́ a sì dúpẹ́ lọ́lọ́run ọlọ́run bùkún wa pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi. ó dá ẹ̀yin ará lé bí ẹ ṣe ń rò ó bẹ́ẹ̀ lèmi ń gbọ́ ó ní ìbéèrè kan bí tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí ará ilé kan ń béèrè èmi ó sì bá wọn béèrè èmi ò ń ṣe ògbénú ọlọ́rọ̀ bí ọlọ́run ọba àmọ́ ẹ ọlọ́run náà ló dá wa òun náà ló sì ní a máa ṣọlá orí ẹ̀ ni wọ́n ṣe sọ mí ní ṣọlá ẹ̀yin ẹ ń sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tí ẹ lọ ilé ẹ̀kọ́ wo gan lẹ lọ ní pàtó tí ẹ ti rí àǹfààní láti di akọ́nimọ̀ọ́gbá àti olóòtú àwọn tó ń kàròyìn tó ń kóròyìn jọ lórí eré ìdárayá. tó Tai Solarin University of Education tó fìkàlẹ̀ sí ìlú Ìjẹ̀bú Òde lèmi lọ ní Ìjagun. Ìjagun. lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń bí. ọ̀dà ẹ̀yin àyàbá nìyún bẹ́ẹ̀ ni àyàbá náà lórun ṣọ́ọ̀ṣì àgbẹ̀ bẹ́ẹ̀ yẹn bá bára rẹ̀ nínú ṣọ́ọ̀ṣì bí bá ń sùn àyàbá ni ẹ̀yin àwọn ìbéèrè màá máa mú lẹ́sẹ̀ lẹ́sẹ̀ nítorí mo fẹ́ jẹ́ kí àwọn aráalé kí wọ́n gbádùn ètò yìí kára sì jọ máa gbádùn rẹ̀ lóníràbá jìgan ẹ̀yin ẹ mm, abala ká fi ẹsẹ̀ wọn ẹsẹ̀ ó ní ohun kan tí èmi rí torí orílẹ̀-èdè wa nàìjíríà yìí a ní àwọn ẹ̀bùn àwọn ẹ̀bùn tó jẹ́ pé wọ́n ń gbà fò ó bá a bá sọ̀rọ̀ pé àwọn eléré ó tiẹ̀ nígbà kan bí n bá ń lọ nínú márosẹ̀ nílùú èkó àbí nílùú ìbàdàn mo wò ó pé ah ó yẹ kí orílẹ̀-èdè wa tí wọ́n bá ti fẹ́ mú àwọn tí ó mọ fẹsẹ̀ wọn sẹ̀ lórí eré pápá àwọn tí ó mọ sáré fún orílẹ̀-èdè kí wọ́n lọ sínú òpópónà márosẹ̀ níbi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ torí ó rí ẹlòmíì wọ́n bá gbé títà lọ́wọ́ omi tó tutù àti ọmọ jíjẹ wọ́n wá kéré mọ́lẹ̀ lórí wàsó igbú igbú igbú igbẹ̀ igbò ẹ jọ̀ọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà níbì kan tí wọ́n sì ní ògo yìí wọ́n ní ẹ̀bùn ká gbá kódà bí wọ́n bá ń gba aládùúgbò àwọn èèyàn wọn ní ọmọ rèé tí wọ́n sì dá ọ̀nà wo ipa wo báwo lẹ ṣe rò ó wípé a ṣe lè ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí àwọn náà di mímọ̀ àwọn tí ó jẹ́ pé tí wọ́n ń gbà tí wọn ò tí ì bọ́ sí gbàgbà. ẹ ṣe wọn lóòtú ẹ mọ̀ wípé wọ́n ní odò tó bá gbàgbé orísun rẹ̀ á ṣe kí ni àgbẹ̀ tó tó ṣe bí òwe fún ẹ̀yin bàbá àti màmá wa tẹ̀ ń wù wá ẹ mọ̀ torí ẹ̀ ni orísun bí ó ṣe jẹ́ orísun ayọ̀ orísun ìdùnnú orísun bó ṣe ń lọ tó tún sun bó ṣe ń lọ sport jáde fún ìbéèrè tí ẹ béèrè ìdáhùn rẹ̀ nìyí ohun kan ṣe tí a ní láti ṣe ni wípé kí a padà sí ẹsẹ̀ kùkú èyí tí àwọn èèbó pè ní grassroots sport so níbí báyìí ni a ti máa gbé àwọn ètò tí a máa ma fi rí wípé a gbé àwọn ọ̀dọ́ yìí kúrò ní ìpele tó wà lọ sí ìpele tó pọ̀n títí dé ìpele gíga ìyẹn tí òyìnbó máa pè ní grassroots development program báwo ni wọ́n ṣe máa ń ṣe yìí ní ìlú èyìnbó wọ́n ní oríṣiríṣi ìpele sípele si èyí tí wọ́n máa ń là kalẹ̀ láti máa fi rí wípé wọ́n mójútó ìdàgbàsókè àwọn ọmọ yìí nítorí àti máa ní pé wọ́n máa láwọn ní under five under six under seven under eight under títí dé ìpele tó kàn pátápátá so bí àwọn ọmọ yẹn bá ṣe ń kúrò ní ìpele kan wọ́n á rí wípé àwọn tó perégedé nu wọn wọ́n á gbé lọ wọ́n á gbé wọn lọ sí ìpele mìíràn ṣùgbọ́n tí a bá padà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà ń bí a rí wípé àwọn ọmọ tí wọ́n bá gbá Eh, ife ẹ̀yẹ tí ọjọ́ orí wọn ò kọjá ọdún mẹ́tàdínlógún ní ọdún yìí nìsín tí a bá fẹ́ gbá ife ẹ̀yẹ tí ó jẹ́ wípé kò kọjá ogún ọdún ṣe mọ̀ pé lẹ́yìn ọdún bíi mélòó tí wọ́n máa fi ń gba yẹn bí ọdún mélòó kan síra wọn tó máa fi ń gba a rí wípé tí ó bá pọ́n ṣìkú àwọn ọmọ ìjọpọ̀ ni ó yẹ kí wọ́n lè mú ọ lọ sí ìpele tó kàn yẹn ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti ṣetán pẹ̀lú àwọn ọmọ wọ̀nyí wọ́n á dà wọ́n sílẹ̀ ń pé ẹ wo ìgbẹ́ là ń fẹ́wé bó ibi ò bá wù yín ẹ gbà lọ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ìṣe ló yẹ kí àwọn NFF ìyẹn Nigeria Football Federation àjọ tí ó ṣe kò kárí eré bọ́ọ̀lù ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìṣe ni ó yẹ kí wọ́n ní ibi tí wọ́n máa kó gbogbo àwọn ọmọ wọ̀nyí sí bíi camp bí àwọn òyìnbó ṣe máa pè wọ́n pè ní camp ibi báyìí wọ́n máa fún wọn ní oúnjẹ wọ́n á ṣe training ìyẹn bí wọ́n ṣe máa kọ́ wọn bọ́ ṣe máa gbá bọ́ ṣe máa gbá tó máa di ìṣègó bí orin Ọlámídé bí wọ́n ṣe máa máa pàṣẹ ẹ̀ síra wọn bí wọ́n ṣe máa kọ́ ọtọ́ ẹ̀ máa ṣe lẹ́gọ̀ọ́bà tó máa gbé bọ́ọ̀dì wọn kí lẹ́gọ̀ọ́bà gan máa jẹ wọn so gbogbo kìíní wọ̀nyẹn ni wọ́n máa ṣe kí lọ́ọ́ máa kọ́ wọn làwọn akọ́nìmọ̀gbà máa ti kọ́ wọn so bí wọ́n bá ṣe ń kọ́ wọn ẹ mọ̀ pé àwọn tó bá ti jọ wà fún ọdún tó ti pẹ́ ìṣọwọ́ gbá bọ́ọ̀lù wọn ó máa yàtọ̀ sí àwọn mú irú wá mú ògìrì wá mú tòmátò wá mú ata wá láti oríṣiríṣi ìsọ̀ so nígbà tí àwọn wọ̀nyí bá wá ní ìṣòro a ò ní mọ kí ni ó fa kùdìẹ̀kùdìẹ̀ mm, tó wà níbẹ̀ so the best thing ìyẹn ohun tó dára jù tí orílẹ̀-èdè wa nàìjíríà lè ṣe ni wípé kí wọ́n ní àwọn àlàkalẹ̀ ètò tó máa mm. gbé àwọn eré bọ́ọ̀lù ẹsẹ̀ kùkú àti eré ìdárayá mìíràn tó máa gbé wọn dàgbàsókè yẹn tí èyìnbó máa pè ní grassroots development program so tí wọ́n bá ti fi lè ní eléyìí ẹ wò ó tó tán tilẹ̀ tilẹ̀ tọ́lọ́ wọn máa ṣe dáadáa. ó dà òun náà lẹ ti gbọ́ yẹn wọ́n ní kò ń pọ̀ kódùn kí ń lọ oge tá a bá domi sórí adé gbogbo ara ọ̀gá wa akọ́nimọ̀ọ́gbá amọ̀ràn ṣókí fún àwọn mọ̀jẹ̀sìn tí àwọn náà fẹ́ máa fi ẹsẹ̀ wọ́n sẹ̀ lórí pápá. ẹ ṣe olóòtú fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá tí ẹ mọ bọ́ọ̀lù gbá ẹni tó ti fi ìgbà kan jẹ́ ògbóǹtarìgì adé àrígbọ̀ngbọ̀n mú fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa nàìjíríà tí a pè ní super eagles ìyẹn ọ̀gbẹ́ni mutí adépọ̀jù headmaster àwọn àti iléèwé kan ní orílẹ̀-èdè wa nàìjíríà ń bí wọ́n ti ṣetán láti gbé ìdíje kan kalẹ̀ nínú oṣù kẹrin tí a wà nínú rẹ̀ tí wọ́n pè ní Easter Soccer District so ìwọ tí o bá mọ̀ wípé o pérégedé láti wà ní ibẹ̀ rí i dájú wípé nínú oṣù kẹrin nínú ìgbà Easter yìí lọ sí ibi ibẹ̀ kí o lọ fi ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ kó fi hàn sí aráyé. tó ẹ ṣeun ẹyin o ẹ bó mọ̀ pé ẹ ti gbádùn bó ṣe ń lọ lórí pápá lẹ́nìí ó sì jù báyìí lọ bíntín lẹ́tí ìrí ẹ̀yìn àwa náà kọ́ ọlọ́run ni ẹ̀yìn ẹ jẹ́ ká tún dókè lọ́hùn tí a bá fi padà dé a máa lọ sí inú bó ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ tí eléyìí wọ́n pè ní education ẹ má gbé kúrò ń bẹ̀ à ń bọ̀ náà.